orin dáfídì orí kẹrìndínlọ́gbọ̀n ṣe ìdájọ́ mi olúwa nítorí tí mò ń rìn nínú ìwà títọ́ mi èmi ti gbẹ́kẹ̀lé olúwa pẹ̀lú ǹjẹ́ ẹsẹ̀ mi kì yóò yẹ̀ wádìí mi olúwa kí o sì rídìí mi dán inú mi àti ọkàn mi wò nítorí tí ìṣeunfẹ́ rẹ ń bẹ níwájú mi èmi sì ti ń rìn nínú òtítọ́ rẹ èmi kò bá ẹni asán jókòó bẹ́ẹ̀ li èmi kì yóò bá àwọn aláyídáyidà wọlé èmi ti kórìíra ìjọ àwọn olùṣe búburú èmi kì yóò sì bá àwọn ènìyàn búburú jókòó èmi ò wẹ ọwọ́ mi lé àìlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni èmi ò sì yí pẹpẹ rẹ ká olúwa kí èmi kí ó lè fi ohùn ọpẹ́ rò kálẹ̀ tí èmi ò sì máa sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ìyanu rẹ olúwa èmi ti ń fẹ́ ibùjókòó ilé rẹ ibi àgọ́ ọlá rẹ má ṣe kó ọkàn mi pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ tàbí ẹ̀mí mi pẹ̀lú àwọn ènìyàn ẹ̀jẹ̀ lé ọwọ́ ẹni tí ìwà ìkà ń bẹ ọwọ́ ọ̀tún wọn sì kún fún àbẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti èmi èmi ò máa rìn nínú ìwà títọ́ mi rà mí padà kí o sì ṣàánú fún mi ẹsẹ̀ mi dúró ní ibi títẹ̀jù nínú àwọn ìjọ li èmi ò máa fi ìbùkún fún olúwa